الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار from kí ẹ mọ àtọ ọ tí èèyàn ara wọn bá tàn ká yẹn èèyàn ara ìmọ̀ ẹ̀sìn èèyàn ara adáre òun yẹn àwọn olóòpàá tó jẹ́ وبعد àrùn ìfọ́ tí agbógbédájọ́ kẹrẹ lórí igbó tàbí ní ká mọ tán pèlè sí ìgbó tí àbámọ̀ àdémọ irú ibi tí ìdájọ́ sọ ẹ̀sìn. Ẹbí fíìmù òun náà ni nǹkan tí máa ń ṣò ní orí amóhùnmáwòrán lórí tẹlifíṣàn àbí lórí fóònù. Gbogbo tó bá dà ti jẹ́ screen, ìrìnkà ló máa ń ṣò níbẹ̀ òye tí èwà ti gbé wá ní ìdí ní o. Torí pé tàbá sọ̀ dájọ́ fíìm, àwọn ìlú yóò sọ pé ìjọba ti ń ka ní bóyá bí NTA òun láti kúrò sí lábẹ́. Olùjẹ́ bá wà fún ní àfikún àyà ẹ̀ṣẹ́ ìbáraẹni àìsàkógbòrò. Kí ẹ kọ́kọ́ mọ ní ẹgbẹ́ gbọ́dọ̀ àjọ lé lórí, kí ẹ tó wá sọ pé báyìí ló ṣe rí. Kẹ̀kiri fíìm, òun ni ta ní máa ń ṣò níbi amóhùnmáwòrán àbí ẹ̀rọ tí ń ṣiṣẹ́ amóhùnmáwòrán. Tó wá já sí pé àwọn òṣèrèdè táwọn Yorùbá ń pè ní eré ìtàgé eré ìtàgé bóyá ìjàpá àti yẹnibo àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn tó nígbà mi ó lè jẹ́ èdè Yorùbá ni wọ́n bìkì fún gbàmídẹ̀ ni ó lè jẹ́ èdè òyìnbó òun ni wọ́n bìkì fún gbàmídẹ̀ wà ó lè jẹ́ èdè lámbáwá òun ni wọ́n bìkì fún so ilé tó bẹ́yà sọ pé eléyìí lámbáwá ni dẹ́pẹ́tẹ́ àyìnbọn òun àdéhùn àwọn eléyìí èdè lásán ló kàyà sọ́ńtẹ̀ Gbogbo tó bá ti mú ìtumọ̀ tó ń pè ní eré ìtàgé. Eré ìtàgé náà ni ní tábàbí dáná ara wa bí ẹnì kó boríko ìkankan. Ẹnì nínú boríko kankan níbi nínú eré yẹn ni àwọn ọmọ wa wò. Sọ àìlè báyìí oníjẹ náà wúwo. Ìdájọ́ eléyìí, àwọn náà ni pé ìwọlé àrọ́bù kò já kí ẹ máa wò fíìmù nígbà bá ti wá ní kò já kí ẹ máa wò fíìmù bákan náà kò já kí ẹ máa ṣe fíìmù àwọn tó ń ṣe náà kò gba àbò kí ẹ máa ṣe kò lè já kí ẹ máa wò tí ò já kí ẹ máa ṣe tí ò já kí ẹ máa wò kò já kí ẹ máa fowó yàrá fíìmù fún àwọn èèyàn kan láti pé mo sọ lẹ́ẹ̀kan pé fíìmù kókó ní tìrìsì pẹ̀lú àwọn èdè yẹn àbí so àwọn míì wà ìjà ni ó kàn máa jà látòkè délẹ̀ ni àwọn míì wà àwàdà ni eléyìí tó ní kọ́mẹ́dì nínú ẹ̀ tó jẹ́ báyìí létí tó irú àwọn eléyìí tó ní kọ́mẹ́dì ẹ̀ ló wá pọ̀ lọ́rùn gan ti wà ní òbí yìí alhamdulillah àwọn eléyìí báyìí ń lọ gan láàrin àwọn àwọn àti àjẹ brọ́dà àti àwọn sísà kódà ó ṣeni ní àánú àbí ó ba nínú jẹ́bẹ̀ brọ́dà kan wà tí àwọn sétọ́ọ̀dù orí wọ́n ta fún yẹn mo wá rí bẹ́ẹ̀ pé mo wá rí tó gbé fídíò kan síbẹ̀ ní fídíò yẹn òun náà ni pé sọ́ra bóyá ni o ọlọ́run wá pẹ̀lú ẹ̀. Dábàá pé ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ yẹn àbí. Èmi dẹ̀ ti rí níbi wọ́ọ̀lù yẹn kan tí èdè ẹ̀sìn tó dàbí ti òun súnà. Mo ti wá rí sẹ́ni yẹn náà gbé e sí ni ó jẹ́ ìbànújẹ́ ọ̀kan púpọ̀ fún mi. Sọ́ra bóyá ni o ọlọ́run wá pẹ̀lú ẹ̀ wọ́n ní afá ìpínlẹ̀ ìgbésí yìí ìjẹ́ ẹmọ ẹni tó ti orúkẹ ní tó sọ̀rọ̀ ẹ̀. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí obìnrin ni òkú wá sí bí ọkùnrin? Eléyìí wọn láti ní nǹkan tó kọjá mẹ́rin. Ṣé ẹmọ iṣẹ́ tí arábìnrin iṣẹ́ ọmọ sẹ́ni ń ṣe iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ń ṣe lélẹ̀? Ni ẹ̀rọ jẹ́ pé ìdúró ọ̀yìn ìdí tí ó tọ́ sí láti wọn rí irú àwọn nǹkan báyìí. Mo kàn mílẹ̀ wáyé gẹ́gẹ́ example láti ká fi mọ bí àwọn èèyàn ti fi ń kú sínú àwọn ìkànnì ẹlòmí wà ní orí fóònù rẹ̀ kò sí fíìmù tí kò sí ń bẹ̀. Kété lórí ti àwọn brọ́dà títà lábẹ́ ikọ̀ lórí gbogbo mùsùlùmí tí bá ti ń gbọ́ wa. Kí á máa wo fíìmù ọ̀nà yìí kò sí nǹkan tí ó dá ń bẹ̀. Nǹkan tí ó burú òun ni. Káwọn ọmọ sí ìyàwó rẹ̀ sí ó pọ̀ Àkọ́kọ́ náà jẹ́ fíìmù yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀. Àwọn ẹ̀kọ́ tí ò dáa òun ni àwọn tí wọ́n wù ọ̀kan látara rẹ̀ àwọn ẹ̀kọ́ tó dáa torí pé wọ́n ti fún mi ẹ̀ka lè tó wọ́n tó máa ti bá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sọ àwọn alágbáwó dẹ̀ sọ pé bá a ti ń ṣe lẹ́rù ìyà ẹni tó bá pààyàn lẹ́kọ̀ọ́ òun náà gbọdọ̀ sí ni? ó wọ́n lẹ́kọ̀ọ́ Yorùbá sọ pé ẹni tó bá dábọ fún ní kọ́ tọrọ ẹ̀ ní àkọ́kọ́ wọn àwọn tó bá pààyàn lẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n fún ara wọn ìdí bá ní kí ní jẹ́ ẹ̀kọ́ gan-an tuntun ọ̀mọ́ àtẹ̀kọ́ ìgbésí ayé ni àtẹ̀kọ́ ẹ̀sìn ni fún ọ̀mọ́ wọ́n ti fẹ́ máa kọ́ àwọn èèyàn. nínú àwọn ẹ̀kọ́ tó ń lọ kọ́ àwọn èèyàn níbi àti ìgbésàmọ́ ṣe yẹn òun náà lè wí pé ọmọ ọmọ gbọ́dọ̀ sí òbí rẹ̀ lẹ́nu mọ́. àwọn fẹ́ ṣe fíìm láti láti gbé gidi náà ọmọ ọmọ gbọ́dọ̀ sóbì rẹ̀ lẹ́nu mọ́ gẹ́gẹ́ bí àpò bóòlù wọ́n tẹ̀ mọ ìjà ọ̀gá tó wọ́n mọ̀ fún ìdí sẹ́ńpù lókè ọdún láì mọ ilé ṣe tí ìdílé gbọ́dọ̀ sí àwọn òbí mi lẹ́nu náà. ilé yìí náà báyìí kàkà tí mo burú jáì mo padà bọ̀ wá síbi ìròyìn kan tí àwọn èèyàn mú wá nípa ọ̀rọ̀ fíìmù àpọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ láàrin àtijọ́ dàbí nípa ọ̀rọ̀ fíìmù ní ìgbésẹ̀ òwúrọ̀ náà nínú àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí ó wà ẹni tí kò bá gbogbo àwọn èèyàn tó wọ fíìmù àgbàlagbà ń wò ọmọdé ń wò ọkùnrin ń wò obìnrin ń wò gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe lórí ibi fíìmù tí wọ́n ń wò yẹn ibẹ̀ náà ni wọ́n ti ń kọ́ ẹ bá yí kọ́lá sọ káyọ̀ kẹ́sẹ̀ jáde nù báyìí ẹnu máa ń ṣe ẹnu ẹnu kódà àtàkà sọ̀rọ̀ nínú àwọn tí ń jẹ́ ẹ̀kọ́ náà sí àwọn ẹ̀mí yìí kò dàbí kódà ẹlòmíì gbogbo àwọn ọgbọ́n tí ń jalè ní jalè lónìí ojú tí mò ń wọ́n ti kọ́ àwọn nǹkan yẹn. ó dà nínú àwọn nǹkan tó ti sábà di ìdìnnà láwùjọ wa lónìí àwọn ìdí ìwò tó ní tó kéré bẹ̀. ó ti sábà di ìdìnnà láwùjọ wa lónìí wọ́n wà ní tí ìwò tó fẹ́ sí ó kéré di nǹkan yẹn. lọ́kọ́ bá sọ pé inú tó burú díìmù ní akọ́yẹ̀ bí ẹ̀sìn pààrọ̀ bẹ́ẹ̀ lè ní gbogbo àwọn nǹkan yìí ní ìsìláàmù wa ló takò káwọn máa parọ́ mọ́ káwọn máa sí àwọn ọ̀rọ̀ tọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàṣà àti gbogbo àwọn nǹkan yìí wọ́n wáyé gbogbo ẹni ìsìláàmù wa takò àmọ́ àwọn nǹkan yìí ni àwọn tí èmi ṣe kéde àwọn ẹni wọ́n ṣe kéde ni wọ́n ń pọ̀ bí àwọn èèyàn bá jẹ́ tó jẹ́ áńlẹ́sìn ìjọba tí ẹni tí pẹ̀rẹ̀ ní àlùfẹ́ pẹ̀lú jàmá àbá òsì ẹ̀bá kà mọ́lẹ̀ ẹ kàn ara bí ẹni pé lókè ẹni tẹ́ ká mọ́tí ń wò kẹta bí pé báwo ló ń dìde ẹni tí wọ́n fíìmù yẹn ni ẹni tí wọ́n fíìmù yẹn tẹ́tí ní ilé ẹ̀ bá ti ní ìlmọ́ọ̀mù papọ̀ mọ́ ìyẹn máa ń ṣe dáadáa ìyẹn máa ń ṣe dáadáa kí ní yẹn ló wà nílẹ̀ papọ̀ mọ́ ọ̀kà yẹn èèyàn kàn ní mà àwọn ọ̀rọ̀ tó kú èèyàn kàn sọ ní ẹ̀ jáde yìí láì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo ẹgbẹ́ nípa àwọn gbólóhùn kan nìyí àwọn gbólóhùn yẹn kò sá burú lẹ̀ o àmọ́ ọlá wípé láti di àwọn tí màá ṣe ìkànnì yẹn ti pọ̀ ó lè mọ́ lẹ́nu mo gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ kan níjọ́ kan à ń sọ̀rọ̀ lọ́wọ́ kan ní àwùjá mi fọ́ o mi fọ́ o mi fọ́ mi fọ́ mi bá o ọjọ́ tí mo wá di ẹnìyẹn pé láńkì tí mi fọ́ o wo níbi ẹ máa ń wo wàhálà ẹ̀yìn ìjẹ̀ ní parọ́ òun parọ́ tó tó bá di tẹ̀lẹ̀ lẹ́nu yóò sọ fún ẹ̀ nígbà ah, nígbà ẹ̀yìn náà wo orúkọ sọ bí ẹ̀kọ́ ní sí tó ẹlòmíì ò ní a ah, mo láìkì lábìlẹ̀ gan lákòókò òun a ah, mo ẹni tí ò yẹ kó láìkì nínú àwọn nǹkan tí mo ń lábàdé jù ní àlùwàlá àwọn ìbàrọ̀ àlùwàlá àwọn ìbàrọ̀ àwọn èèyàn ó ti ó ti ní problem àti ìtọ́tọ̀ fẹ́ mọ̀ òfin so gbogbo ọ̀nà ní tí kò fi dá wà lọ́ọ̀dì lè láyà sọ àwọn eléyìí báyìí wọ́n wá mú nǹkan yẹn ní fífẹ́ ìlú kò wá sí tí mo ò lè nínú fífẹ́ rí nínú fíìmù yìí náà nínú fíìmù tó ń tó ń tó owó tẹ̀ ẹ̀kọ́ títí ẹ̀kọ́ fíìmù tó owó tẹ̀ ẹ̀kọ́ wà lọ́ọ̀dì lè láyà rí ẹni pé ta bá ní ká fi fíìmù lẹ̀ kìdá fíìmù láwùjọ wa ìtọ́pọ̀ ní fíìmù báyìí ìtọ́pọ̀ ní fíìmù báyìí ní Yorùbá yẹn fíìmù ń sọ yẹn Tábà ní ká máa wo àwọn fíìmù àwọn òyìnbó kankan yẹn. Eléyìí ń tẹ̀ máa ń dáadáa kí jàgà tí máa ń dáadáa tó kàn ẹni tí wò kàn yẹn. Ẹ gbọ́n tó dàbí àwọn adventure film yẹn mo láàyè. Ó di báyìí. Àwọn Amẹ́ríkà film yẹn, àwọn India film yẹn. Láwọn bá gbọ́dọ̀ rírẹ́ kọ̀ọ̀kan tọ́ńbẹ̀ àti ẹ̀kọ́ tó tako ẹ̀sìn wa ti ọlọ́run àwọn ọ̀sán ọ̀sán ẹlẹ́ tí àwọn kan àdéhùn àwọn ọ̀sán ọ̀sán ọ̀láwà ìwà ìfẹ́ Kátó wá sọ pé ìwọ́n tó ń wo fíìmù ọmọ ìyá mi táìmù tó fi wo fíìmù yẹn kí ló jì nípa ìjọsìn ọlọ́run bàbá ti ká ẹ̀rọ yìí pátá àìlẹ̀ kí ló dé bá àwọn táìmù yẹn ṣe ẹ̀ mọ̀ pé táìmù ọlọ́run bá lè jọ lóbèrè ń pa ìdíjà òkè yá mẹ́ gbogbo àkókò tá à ń lò ọ̀pọ̀lọpọ̀ àkókò lọ́wọ́ ọlọ́run ká lọ́ta aláfi ní ti kankan múra náà lọ́kọ̀ àì àti nǹkan tó ṣe pàtàkì níbo ni ẹ máa gbọ́ wàlúùfàjì níbo ni ẹ máa gbọ́ wàlúùfà níbo ni ẹ máa gbọ́ wàlúùlẹ́yìn níbo ni ẹ máa gbọ́ wàlúùfà ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò yẹn pátápátá ọlọ́run àlejò lásìkò náà káfí mọ pàtàkì tó wà níbi àsìkò ẹ wo ẹni tí ò bá wo fíìmù láàárọ̀ àárọ̀ báwọn bá fi búra o ẹni tí ò bá wò tí ó wo ní ọ̀sán yóò wo ní ọ̀rọ̀lẹ́ yóò wo ní ìyálẹ̀ta kódà yóò wo lálẹ́ òun fẹ́ ojú ọlọ́run àmọ́ kánà wọn sáárẹ̀. ẹlòmí ò ti wo fíìmù láti áfà ìjà ìwọ̀n tí yóò tó ọdún wọn. ṣé wàá jẹ́ ní pé gbogbo bá kọ̀ á yẹ̀rẹ̀ pé ní à ń gbé ègbó à ó ti dáni ló ń tẹ́lẹ̀ yìí bá ti mọ̀rọ́jà wà mọ̀rọ́jà láti wà pẹ̀lú ara wọn kọ́ra kò ní wọ́n wà ní. eléyìí báyìí náà nínú fẹ́yìn bá àsìkò jẹ́ ti àsìkò láti Ah, kí ló ṣe àkọ́kọ́ rẹ̀ ṣe kí ló fẹ́ sọ lónìí mo ti wo bọ́ọ̀lù àbó ni mo ti wo fíìmù yàtí kí ló fẹ́ sọ fọ́lọ̀ ọba lọ ṣáàyè ní káàyè. àbẹ́mọ̀ pé àsìkò yìí ó ṣe pàtàkì gan nínú ẹ̀rù so kátó tó wá sọ pé ní àpéyàwó ni pé wọ́n sọ pé ṣàrọ̀ òun ni kámọ̀wó sí ní ọ̀nà tó pọ̀ ó jẹ́ ṣàrọ̀ òun sọ̀rọ̀ àjẹ́ bákan náà ó lè jẹ́ ṣàrọ̀ ṣẹ́bẹ̀ ní zaria ìdí ọ̀nà tí ká mọ ohun tí mo fi jẹ́ àrọ́nù àwọn èèyàn wà sọ pé irú àwọn tí mo ilé tó bá ti jọmọ́ ti Yorùbá àbí tí èbú tó jẹ́ ti lábáwá gẹ́gẹ́ bí ìtàn ànábì Yúsúfù àti àwọn míì náà bàbá eléyìí kan báwo ni kí a ti so púpọ̀ ẹ̀ náà ni ò dáa kò sí ìlú dáa níbi àwọn kan yẹn èyí ń jẹ́ ló jẹ́ wá burúkú ó ní agbára àwọn ànábì ọlọ́run lọ́wọ́ di ẹni táàbí ń sàwẹ́wà táàbí ń ṣeré. àwọn ẹni ẹlẹ́kùn tábí ẹni tábí sọ pé ẹni yìí kẹsẹ̀ lànàbí ọlọ́run. àbí ẹ̀rí ń dígí níwò dálẹ̀ ẹni tó jẹ́ ànábì Yúsúfù yẹn fẹ́mi jẹ́ ànábì Yúsúfù yẹn àwọn èèyàn sì ń gbé mọ́tò rẹ̀ sílé báyìí. wọ́n sì ń pọ̀ kìnní yẹn báyìí. àbí ẹ̀rí kẹsí mú kẹyẹ dálẹ̀. ṣé bá ànábì ọlọ́run ẹ̀rọ pé ẹ̀yìn tí ànábì ọlọ́run ọba ọba ẹ̀yìn tí ikú nìyẹn pẹ̀lú pẹ́ẹ́pẹ́ nìkan sí. ẹ̀yìn tí ikú eléyìí báyìí náà nínú àwọn nǹkan tí àbùdá ni nínú àwọn nǹkan tó burú jáì náà ẹlòmíràn wá sí kìyà kankan tó jẹ́ máa ń sáré wọ́n sọ pé fíìmù kò sábúrú ń bẹ̀ torí pé táìmù àbí tó wọ́n ní kò sábúrú ń bẹ̀ torí pé fíìmù kánṣe fíìmù ó kà gẹ́gẹ́ bí ìgbà tí ọ̀rẹ́ nínú abẹ́ òfin ṣẹ̀rí à láti lọ pátí kan pín ogún lábẹ́ ṣẹ̀rí à yẹn tó fi ẹnìkan sọ pé kálẹ́lì yìí ni ẹni tó kú ẹni yìí ni ẹni tí wọ́n fẹ́ jogún. àdínlọ́wọ́ ń wẹ òkú níbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí wọ́n ní eléyìí náà báyìí nígbà tí táwọn tí ìlú náà máa ń ṣe náà nìyẹn. ìwọ̀n ìkálí ni pé kò sábòrò di kò sábòrò òfin. eléyìí báyìí àfiwé tí kò jọra wọn ni. ó ti yé báyìí lẹ́sìn so àti mọ́tò gbàrà wọn láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí èmi àìsàn àwọn ọ̀sàrádá tó ní táìm ẹbí tí a tó báyìí ó súnmọ́ kí á ti jẹ àǹfààní kan sí ìgbésẹ̀ nípa èmi sọ́nà wà bá fún táìm ọ̀sàrádá tí wọ́n dàgbà lọ wọ́n mọ ọ̀sàrádá. Àfẹ́rẹ́ máa láti dára lóòótọ́ ti dá àwọn èyí tá a ti mọ̀ ẹ́ dára lóòótọ́ ọlọ́run ní ká wọ̀ ọ́ náà ó ń bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ní ká lọ àwọn aláàbò ìdájọ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ náà lọ́gbà ara rẹ̀ náà nípa àwọn àwọn ìgbà á ti bọ́ wọn ṣe lórí àbúrò ti yan jù ìrìnà tí tó máa gbogbo kó gbà ní. àwọn tó kí lóòrùn bá sà ní bíga àwọn àti láwọn pẹ́ṣẹ̀ tó ti mọ̀ ẹ́ fún bíga ní. Àwọn ìdájọ́ ti ọdún àwọn ọmọ ìjẹ́ ọmọ ìlú àtàlá àtùkù wọn lọ. Yóò bá ti ká sọ ìsọ̀dá tuntun ìlú ìsọ̀nà ọ̀gbọ́n àdéhùn àrùn wọn àlùmọ́sí ìlà àtàlá à ń lọ sí ibi àtàlá àwọn àwọn ìkòrò bí náà ìdájọ́ bí náà sì ní kí ni gbẹ̀mọ́ àwọn ọmọ rẹ̀. Ìwé tó bá já sí wọn lajú lórí ẹ̀ ń dé wọ́n òun sì ní wọn lọ sí tó ń lajú àti tó ló wà náà lórí ti tẹ̀síwé wà àmọ́nù tó ti ju àmọ́nù tó ti yọ kótó. ẹni tó bá ti gbà ní kékeré àní àṣàlá ti yẹn táwọn máa ń ṣe yẹn ó wà ní kẹ̀ríà. alẹ́ sọ̀rọ̀ bá adé náà ti dé kalẹ̀ àbí ọlọ́wọ́n bá ti dé kalẹ̀ bí wọ́n ti kọ̀rọ̀ àrùn bíta wíìlì tí ò dá nínú náà ni ọlọ́wọ́n fi ní sọ́jú alẹ́ ìwà sẹ́ni mú tẹ̀sí mà wọn náà làǹdà bí ìnáwó parí náà fúnra rẹ̀ wọn náà làǹdà bí ó fi sọ ṣe báyìí báyìí báyìí ní ti ń ṣe àtẹ̀ṣe náà ìdáṣẹ̀rí àbúrò rẹ̀ kada ta yi abu mai game kini alƙusu alƙusu ne to ya fa àwọn ọmọ ìjọ máa lọ ẹgbẹ́ àwọn olùkọ́ àwọn nǹkan yẹn nígbà dájú pé alẹ́sọ̀rọ̀ wa yóò ṣẹlẹ̀ ọlọ́run ọba ó sọ kalẹ̀ fún yàrá ìjọ tó wọlé à òní àlìyáwó máa àtúmọ̀tò lákùn dínà fún wà àtúmọ̀tò àríkùn ní àlọ́jì wà wọ́n fi ìjìlá fún ìsìlámà dínà. tó kọ́lé bá wọ́n àwọn tẹ̀síọ́ọ̀tì tàwọn àwọn yàrá àwọn àbá àwọn àbá gbà àwọn àbá ẹ̀sìn gbogbo àwọn nkóńtó àtàwọn àpèjúwe àtàwọn ẹ̀bí tó mú wá tí wọ́n sọ nípa tẹ̀sí yẹn tó bá wọn ti di àdìsọ lẹ́nu tó mọ̀ wá àdìsílẹ̀ àdìsọ tó jáde pé yí tọ́ka fún wa wípé ìsìnká lẹ́nu tó mọ̀ wá rí ọ̀sẹ̀ lẹ́nu òfin bíyà ni ònìmọ̀nà àmìlà àmìlà lẹ́sẹ̀ àlẹ́yìn amòmìnà ọ̀gbọ́n wà lọ́sọ̀rọ̀ àwọn ìtọ̀rọ̀ sí ọ̀sìn pé lẹ́sẹ̀ àmọ́ ọgbọ́dọ̀ má ti àlẹ́ Kàtí àlẹ́bí tó ní ká fi àpẹẹrẹ àpẹẹrẹ náà nígbà tí mo yóò bá pọ̀lọpọ̀lọ fún mi. Àwọn mi ti ìyẹn mo ní òun ìjà àpẹẹrẹ nítorí bí yà. Ìdájọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ kìí ti dájọ́ ẹni tí ń ṣe gẹ́gẹ́ wọ́n wà ní ìyàpọ̀. Ìdájọ́ ní ń sẹ́mi àbá kódà ẹ̀sìn òun pè é wọ́n ní kiri gan. Kò dá kẹ́kẹ́ mà, òun kọ́ ló gbé kalẹ̀, etí tó ń ṣe ń pè é àtàrà ìdúmọ̀ onígàlà tó dájú tó dájú tó nígàlà wọn. ẹ̀yin àwọn nǹkan yẹn ti òkú wọ́n ti ìranù débi pé ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ wọn tó ti ti máa ń ẹ máa fún wa wọn ما كان إبراهيم يهوديا ولا نصرانيا كان محمد ما كان يهوديا èyí kílẹ̀ tí ó tẹ́ lẹ́sẹ̀ fùgbọ́n wa tí ó tẹ́ lẹ́sẹ̀ fùgbọ́n wa ìyá àyíká sí yorùbá tí wà á nà yín náà mú kàdírì nà sọ̀rọ̀ látàrí màkúndùn. Wàlí wàtò ìkọ̀hán àkọ́kọ́ náà agbọ̀dọ̀ mọ́tẹ́bíà àlùwàlì náà ìgbà wọn ni gbọ́dọ̀ ń tún ìyá máa ka ìkọ̀hán yìí kọ̀ọ̀hán yẹn jẹ́ súnà lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀sẹ̀lẹ̀ o. àti ádámù ó jáde jẹ́ ní èrèfé ní súnà àmọ́ àyè ádámù. nítorí kéde máa ti ìjọ súnà ẹ̀yà gbọ́ yẹn o. ìjọ súnà lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀sẹ̀lẹ̀ o. àpàdà tó yàrá ìdàlẹ́ o. àdéhùn kò súnà ẹ̀jí wọ́n súnà ẹ̀jẹ̀ wọ́n súnà ẹ̀jẹ̀ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة kò sẹ́yìn yé wọn pẹ̀lú àwọn èyí tó fún wọn bẹ́ẹ̀ náà kò ní sọmọ wa àdìsẹ́lẹ̀ ó ti wà nínú ìtàn àyè ẹ̀rọ ìlẹ̀ tó wọ́n pè ní ibi ìyàwó yẹn kéde lágbáwá èyí tí máa ń ṣe níbi ìyàwó yẹn gẹ́gẹ́ ní jẹ́ wà wàá jẹ́ wà ká tó kùrànláàyè òkun ilé ìkọ́kọ́ nílẹ̀ mùsùlùmí òwúdó lè dá wàdí máa wà fún kìnnì ó wà fún nàìjíríà. àmẹ́ káàtó ìjọba nígbà abẹ́ ti ti kùrànláàyè abẹ́ ti kọ́ màkàtà abẹ́ ti kùrànláàyè abẹ́ ti kọ́ ìgbà wàdí máa kùrànláàyè lè wù ìjà lè fi sọ́nà bọ́ àlè sílẹ̀ lè ìjà wọn sọ ha bàrẹ̀ ń ṣe nítorí ìṣẹ̀ṣẹ̀ rí àkóńṣe ti ṣe nìkan alẹ́ ń pè kàn ká sọ̀rọ̀ náà ìsọgbọ́nà yẹn jáde ìsìkíjà ni àdúgbò àtọ̀ sáà lẹ́nu sọ̀rọ̀ náà àdúgbò àti sáà lẹ́nu sọ̀rọ̀ rẹ̀ nítorí alẹ́ wọn tó lè àwọn àbáyà níbi ká ti wà ní wọ́n ti sọ̀rọ̀ náà níbi ká ti kíní kan tó lẹ́yìn tẹ́ pé ìmọ̀ràn tó jọ yẹn kọ́ ni àǹfààní ìjẹ́sìn wa bìà. èyí ti fi ń dára jùlọ wọn náà yóò wọlé ká wọn sí. lẹ́yìn ìgbà yẹn káwá wò ó wọn sọ pé kùránì yẹn ń pè ní wà ní wọ́n ti kùránì gan ní lóga tó ní tó ń pè wá ti gẹ̀yẹn ó ní tó ń pè ìyàwó abirinku wà ní mẹ́tòm nìkan àdúgbò títí akíkọ àmàbàmà lẹ́sìkàwọ́ akíkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ èyí tó dá sí ìdúgba náà ni èyí wọn wà ní súnà náà súnà lẹ́yìn sọ̀rọ̀ wà ní súnà. kẹ́lìmà yẹn kẹ́lìmà lè yà. òsínú súnà lẹ́yìn sọ̀rọ̀ wà ní súnà lè wà ní mẹ́tòm wọ́n wà ní súnà lẹ́yìn gbà lẹ́yìn kẹ́lìmà yìí jáde gan. wà á máa wà dájọ́ tó kú wọ̀ yẹ káwọn àbábá tó láwọn àlàyé lé insha Allah lúc đầu à tôi thì bạn đang hiểu là cũng một cuộc sống nó sẽ đẹp lên được thì tôi cũng là hay à những cái chi ờ, ở ở phòng chúng ta đều là nhưng mà thì ờ, nó là cái chi ở cái chung chung đều là àwọn náà wọlé bá wọn náà ní àlùfáà ọba àdìbá àdìbá ìlú àti ìlú wa àmúbá ìlú rẹ insha Allah àwọn náà ní tí a gbàgbé في الأرض مديرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا والصلاة والسلام على من بعث بالحق بالهدى وبالحق بشيرا ونذيرا وعلى آله وصحابته ومن سار على نهجه وقدفع أثره وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìdá ọgọ́ta ọlọ́ọ̀bá àti ọ̀tàrà àti títọ́ àtàláwùjọ àlejò sọ́lọ́lá àti àlejò àlejò sẹ́lá àti àwọn ayé àwọn ọ̀kọ̀ọ̀kan wà lẹ́yìn sọ́lọ́lá àti àlejò sẹ́lá àti ọ̀kọ̀ọ̀kan wà Tí a ń tẹ̀lé ìlànà ìgbà fún wa látàárọ̀ wanda ke da wa jere kwanakwai gaba. Wani wa wasu ta'ala ta'ala ko bikin nizam ma'anar biyu a kwan sha. Ala da kasuwa wa wani kuma wani zuwa kí àwọn tí ibi àpéjọ yìí láti wá ṣe àlékún olómọ̀ nípa ìgbà nípa sunna ànábì sallallahu alaihi wa sallam. láì yí náà lọ bẹ́ẹ̀ ìbéèrè tí wọ́n ń tọ́jú àwọn bí òkú tóbi. wípé ó ní ẹ̀ka ìlú mọ̀sálà tó ti láyé wá ní kókà ìfi ìgbàgbọ́ ilẹ̀ tó rẹ̀ àti ìfi kètò yìí ilẹ̀ tó rẹ̀. àìsí báwo àìsókò mas'ala yìí mas'ala tó nǹkan fi yọ̀ mas'ala tó léwu púpọ̀ pẹ́pẹ́ nínú mas'ala yìí ọ̀wọ́n là sí ha ọ̀sẹ̀ pàtàkì àwọn ẹgbẹ́ méjì ni wọ́n sọ nù lórí mas'ala yìí alákọ̀ọ́kọ́ wọn àwọn kọ̀wárì àwọn sọ nù lábala ìpé ẹni tí ó ti ṣùgbọ́n pẹ̀lú kébìrì ẹni tí ìsìláàmù rẹ̀ tó ṣùgbẹ̀tẹ̀ múlẹ̀ tí ìgbàgbọ́ rẹ̀ tí ìbàjẹ́ ọmọ tó rà ọjọ́ ìkébìrì àwọn ẹgbẹ́ ìdíje àwọn ọmọ òjìlá àwọn ẹgbẹ́ ọmọ òjì ìgbà wọn ti gbàgbọ́ rẹ̀ fẹ́ ṣùgbọ́n ìkúlẹ̀ ṣùgbà àrùsùn náà gbẹ̀gbẹ̀ máa wà ní wákàtí àrùsùn gbẹ̀gbẹ̀ máa wà láàrin láàrin àwọn àkọwárí àtàwọn ọmọ فأهل السنة والجماعة يكفرون من كان أهلا للتكفير àwọn àlùsọ́nà tó jẹ́ máa lọ sí ìjọ tó bá lẹ́kọ̀ọ́ wọn kò ní ètò yìí wọn kò ní ètò yìí. bákan náà wọ́n yóò kí n lóun náà bí a nà lọ́la bí ẹ tẹ̀sí kan tó tó parí náà wò ó kí ní wọ́n mú mi wọ́n. wọ́n dẹ̀ fà wípé ẹni tí òun bá ti lẹ́kọ̀ọ́ ká tó ní ètò yìí ìlú mi nìyí bákan náà wọn àti pẹ̀lú àwọn àwọn ẹ̀rẹ́ bí àtúntò pé ẹni oníjẹ́ pé kò ṣọ̀gbọ́n lọ́wọ́ àti nàìjíríàdé lẹ́yìn ẹ̀rọ ìgbọ̀dà ẹ̀yìn wọ́n wà ní àwọn ìgbìmọ̀ àwọn ilé ìgbìmọ̀ wa tòótọ́ wọ́n béèrè fún àìyẹ. ìbéèrè yẹn ni pé kí ni ìdájọ́ ikú ìwà pé àìsẹ́yìn àkóò ajá ìgbèrè yìí wọ́n wà lágbègbè. Lẹ́tí ìfẹ́ tó ń gbé lájà dùdú ní sàlàyé ẹ̀fọ́ òyìn ẹ̀dẹ́gbẹ̀. O ní pé ẹ rí pé ajá ìsábà ajá tí ò bá ní ìjà dùdú ní ìsábà kú yẹn jẹ. Wọ́n sọ dáadáa. Ìbájá tí máa ń kú yẹn jẹ lájà dùdú. Èyí tó wá yẹ ìrìnlẹ̀ tó máa dà dùdú kí ilé tó bá ń bo àbúrò mẹ́wọ̀n jẹ. Ajá tí ń bo àbúrò mẹ́wọ̀n jẹ. Ìgbìmọ̀ àrọ́rà tí gbogbo àwọn wọ́n jẹ́ ìyáwó àwọn ẹni jẹ ìwé ni wọ́n àjà àgbàlọ́ ti máa mẹ́lẹ́ nígbà yìí àjẹ́bí àkóhùn yìí wọ́n lẹ́ni tí ò bá fi lọ fún ní àjáde ìlú yìí tí ò bá fi ní kéèkì òní. Iná tó mo fi di ẹni ara ní lámòrò láàárọ̀ yìí wípé àpọ́nlé ìjà àpọ́nlé jẹ́ fún ọkọ̀ lẹ́nu lógún ọmọ yàrá ìlú yìí. Orí pé kò sí káwọn ọmọ ẹni tí ò bá ní káwọn ọmọ ọmọ sàrà. Yẹ̀mí kí àwọn sọ̀rọ̀ àbá níjẹ̀ jẹ̀wẹ̀. Iná ìlà ìwà iná ìlú ọ̀rọ̀ pé. Fi ń jáde àwọn sọ̀rọ̀ àbá àgbójúmọ́ kódà àbúrò bí àyíkóyà yìí wọ́n jẹ́ bàbá mọ̀háwíyà mọ̀háwíyà tó ní àbí tòbí àyí ó yá ní bàbá rẹ̀ ó ní yàrá wọn fọmọ́ bá àbí wọn rẹ̀ àyè nìyí àbúrò sọlá ṣáàrí ó yá ní ó ti bẹ̀. láìpẹ́ yìí ni mo rí ìlú tí ìjọba fi wákàtí mẹ́ta lọ síkan nínú àwọn tó ń tẹ̀lé ìwé rẹ̀ tó ní òun fẹ́ gbé àbúrò yẹn lọ sí ìlú láyé olóhùn fẹ́ béèrè fún ibi dandan lórí àbúrò rẹ̀ wọ́n wá ní ibi dandan wọ́n máa bá àbúrò rẹ̀ àti gbogbo àwọn àlùfẹ́ ìjọba ìjọba ẹ̀yìn náà ni kò lára àwọn eré aburú ni ọkùnrin ajá ìlú àlẹ́ yìí ni ọmọ ìgbà lọ́sẹ̀ ìjọba tó ti lọ́dọ̀ wà fún ọ̀pọ̀ àwọn àbẹ̀yẹ ìwọ́n tó wù wájú ìkànnì bá wà ní kápọ̀ náà kò lè lè bá yọ ní orí kù òun ló ti lè wò fún àwa náà. Ah, wọ́n lẹ́ni tó bá fi lọ́wọ́ lẹ́yìn kékeré tí wọ́n fi lè bí ọkùnrin náà yìí yìí tí wọ́n fi lè bí ọkùnrin náà pẹ̀lú òbí òun àti ìpáyé nítorí ó ṣe ìdáhùn ìdáhùn àbúrú náà yìí ó ń darí àbúrú tó ń darí àwùjọ bí òdà. Ẹgbẹ́ òbí òun náà ni wọ́n adẹ́kọ̀ọ́ ìpáyé pẹ̀lú òbí sáwọn ọmọ ìlú àjà ìgbòho bí mo fẹ́ tẹ̀yìn lọ́rùn dáadáa. ẹni tó wá pè ní kéde yìí ọ̀rọ̀ wa yìí ìwé yẹn bẹ́ẹ̀ á yí bùkátà sí ká establish káfíń ilẹ̀ tó ó kò sí habib bin adam àti lórí awil anon mo sì ní méjèèjì káfíń ilẹ̀ tó ọ̀nà tí habib bin adam àti lórí àti ẹ̀yìn tó bá sí kókó àyè láti tẹ̀lé ọ. Oníwà yìí. Ebi Habibu dáhùn sọ yìí náà, àyíjà ọ̀. Amọ̀wọ́n níbi máa kàlẹ́ yìí ní ìtàwájọ́wọ́n màá ní ma lè di ní ìtọ̀gbọ̀. Ó ti tako àlámàrí bẹ́ẹ̀ pé ìjìnlẹ̀ ìlú wà lórí ẹ̀kẹ́ pálọ̀kọ̀ ọkùnrin yìí takù nínú àwọn ìgbà tó takù bẹ́ẹ̀ tó ń bẹ̀ òun ní pé ó ní àbúgbàgbé ní tìbí àwọn bí wàá òun kọ́ ló wà nínú ìlú pẹ̀lú àlẹ́ ìsọmọ bá wà ní sẹ́lá ìlú wọn ti gbọ́ ìyàpọ̀ ìlú sọ̀hìn ìlú dáadáa dán ìnáwó àmà ẹ̀. èyí báyìí àbùrù ń gbúdúrà ní alẹ́ ìlú tàwa kẹ́. òye wa yìí òkè tàbí wọn fọwọ́ àbúgbàgbé ìgbọ́n lọ́rọ̀ ń lẹ̀ tàbí wọn lọ́rọ̀ ń lẹ̀ pẹ̀lú àlẹ́ ìsọmọ Wọ́n ní ṣe bàbá bàbá bàbá rẹ̀ wà pẹ̀lú ẹ̀. Ṣé bàbá rẹ̀ wà pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ láwọn fún àbí nínú òbí rẹ̀? Àdìsá ló wà ń bẹ̀, ó bá sọ ètò wà ń bẹ̀ fún wa. Ìgbọ́n náà wà ní kẹ́kẹ́ pé ìlú máa tó sọ àwọn méjì náà wà lóru ìjà fún mi sọ níbi ìlà àtàkùn ìlà wà wà náà àyà. Àdìsí Àrẹ́bí ni máa zọ́nù kàbí ìdílé yìí àwọn ọ̀dá lédè wọn. Ìdí àwọn bá bèrè, kí ló ń bá ara kí ló rò pẹ̀lú èèyàn méjì lọ pé títọ́ ẹgbọ́n náà wà nígbà méjì lẹ́ta àwọn méjì lọ. Síbi táwọn ayé. Èlé ìta ìjẹ́ ìkàlá sọ̀kọ́. Ìjẹ́lẹ̀ kejì, kí Habibu àgbẹ̀tò ẹ̀kún tó takò, òun náà ni àjìtọ́wọ́ ni ẹ̀rọ. Òṣèlú tó takò àjìtọ́wọ́ ni ẹ̀rọ rẹ̀ tí kì í bá sàwọn kìtìrí àwọn tí wọ́n jẹ́ sọ́lọ́kù àjẹ́mìlẹ̀ àbúrò ajá jíjì ajá ìgbìmọ̀ ìjọ sábà àwọn tó ta àwọn tó jẹ́ àtúwọ̀n sọ̀rọ̀ níbi ìtakọ̀ ìfọ̀rọ̀ ní ìrọ̀ wọn làwọn ti sọ̀rọ̀ pẹ̀lú àbí ìtẹ̀lẹ̀ yẹn lẹ́nà àbúrò kìí ti di pa ọ̀rọ̀ yọ ẹ̀ ló fi jókòó fi ìpínyà àbí ẹni ní àlẹ́ yìí ń tàwájú معلومة من الجن معلومة من الجن قرر المتقوى معجزة الانشقاق انشقاق القمر معجزة الانشقاق أو معجزة انشقاق القمر ويبعد طبعا معجزة الانشقاق àdẹ́lọ́gbọ́n mọ̀ sí láti ìṣẹ̀kọ́ ìfọ́nà yẹni pé iṣẹ́ ìyá ọdún ọmọ ìyá ọmọ lẹ́yìn bí òṣùpá ti pín dé méjì ẹni ìtàgbó Ẹ̀rẹ́ pé náà tún dé wọn lórí ẹ̀sẹ̀ tó bá wọn ti sọ àgbo ọ̀ṣọ́ pọ́npọ́nà. Nínú àti eléyìí ẹ̀yìn ìtàkù. Nínú àwọn kẹta ẹ̀yìn ìtàkù, òun náà ni ṣòjíyà ti hadithi. Ìgbé hadithi bẹ̀rù. Ó ní kọjá ayé hadithi ba'dahu yu'minun. Onílẹ̀yà Kùhán ẹ̀ nínú káàtà ti tẹ̀lé àwọn ní hadithi kankan. Nígbà yìí, olè ìrùn nígbà lọ sí kí a lè wà á ní wàhálà nígbà lọ sí hadithi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ń pé ó bù mí tó yẹ pé kúkúrú ń bà wọ́n àṣọ. Àkàrà ọlọ́wọ́ Subhanahu Ta'ala òjì ń tọ̀. Ọlọ́wọ́ ọlọ́wọ́ Subhanahu Ta'ala òjì ń tọ̀. Ewé kàlámù ọlọ́wọ́ ọlọ́wọ́ Subhanahu Ta'ala kàlámù lẹ́sìn. Ẹ̀rọ àìsí. Ìjọba dàbí lè rí wáyé náà sọ orin afọ́nì àlẹ́sọ́ọ́nì oníyàn faralé ìnà ìjàlámà náà fi buhari wà ní náà jù ìyà lìtánú àyẹ̀sọ́ àdìyẹ gíga nínú àyẹ̀sọ́ bẹ́ẹ̀ máa mẹ́ka nínú àwọn ọ̀gbọ́n fún nínú àwọn ọ̀gbọ́n tí ẹ̀ lè yí tẹlifíṣì tẹlifíṣì fọ́ bẹ́ẹ̀ máa yẹ̀sọ́ náà ìtakùn júlù ẹ̀yíṣà ìtakùn títọ́kalẹ̀ alẹ́ ẹ̀yíṣà ìhàkì ìzàmáì ní ìgbẹ̀yà ayé èyí báyìí náà nínú àwọn kókó ní tó fẹ́ jáde lórí ìgbà bẹ́ẹ̀ bá takò ìwé ìwé ẹ̀ ti ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá yìí ni òkúrú àwọn nǹkan yẹn àwọn aláwọ̀ ìkó pọ̀ ní nàbọ́ yẹn ni yẹn ò mọ́rú àwọn nǹkan yẹn àbẹ́ ni ọ̀rọ̀ wípé fún àwọn nǹkan wọ̀nyí. ìwọ́n pé jẹ́sírí èèyàn lè pèrè láàbàlálá ọ̀rọ̀ sáǹtọ̀ kí ni ìdájọ́ ṣẹ̀rí àlórí àwọn ìgbàta àìgbẹ́kẹ̀jẹ kúkúrú tàbí wáyé pé kúkúrú ni ṣé májẹ̀mú òpin lára àdìgbò ẹ̀gbẹ́gbẹ́ àpò ṣé májẹ̀mú òpin lára ẹni àdìgbò sí òbí tẹ̀kíníì kò sí ìpìlẹ̀ ní pẹ̀lú nínú ìdájọ́ ṣẹ̀rí àyè ṣé kò sí ni ìwà ọ̀gá ẹni ìwé ẹni tó wá aláṣẹ ìlú kan náà wọn aláṣẹ aláṣẹ ìlú ẹ̀kọ́ pẹ́ pé irú orí mòjì àlẹ́ yẹn ń gbé káàkiri ló ń gbé àlùsí lẹ́sẹ̀ fọmọ yẹn. Ojú wa ni àlùsí lẹ́sẹ̀ ìjọ náà rà ẹ lọ wo náà ẹ lọ wo àlàáfíà ló kàn àwọn ìyá àwọn àmì bẹ́ẹ̀ àlàáfíà ti sàfà ìní ìyá àwọn àmì bẹ́ẹ̀ àlàáfíà ti lọ àfi sẹ́yà àwọn tíra tẹ́jẹ́ tíra àti ìyá àwọn àmì bẹ́ẹ̀ àlùsí lẹ́sẹ̀ máa ń kó ní tèbùlì. Ẹnu wa kó bí kúkú tí má jẹun bá pé jì lára àlùsí lẹ́sẹ̀ máa ń kó yẹn tèbùlì. pẹ̀lú àìní wọ́n ń pè é jẹ́gbẹ̀rí ẹni táàlù sílẹ̀ yìí pè é lẹ́ni tí òun akọ́ ní kúkúrú àdéhùn tó wọlé kúkúrú tí máa jẹ̀mú òkè jìlá pẹ̀lú àìní nítorí ẹ̀ ní sọ wípé aláìmàkà ni àìsẹ́gbẹ̀ àpò àwọn ìgbẹ́jẹ̀ wà sí ìgbà wọn tí ó wà lórí gbogbo aláwọ̀ ẹgbẹ́ àwọn Tẹ́mọ̀ ìlà torí ẹ̀ ti jẹ́ mi. Ìkànnì méjì lẹ́yìn ìdánilẹ̀ tó máa fi jẹ́. Ìmọ̀ àyàkó na dáhìlá wọ́n ni wàá ìlà wà ìmọ̀ àyàkó na mo máa yà bá ìbá àbùrì. Ìbá àbùrì wọ̀. Inú kọjá wọ́n ní kí ni ìdájọ́ tí ẹ máa fi àbíyù ìdájà àlẹ́rẹ́ sẹ́ẹ̀fì ní pẹ́ẹ́lú tí ẹ kò dájà. ìdókòtò ti fi kún un báyìí lóko àìsẹ́yìnbó làkúrò nílé alájà rẹ̀ lásán ajakọ́ lásán kọ́ ajá dìgbò lójì tí èèyàn bá yà dìgbò lójì ìyá náà bọ̀ ọ́n sọ fara jẹ́. ó yẹ yìí ọlọ́run kó bá fọ̀ rẹ̀ mọ́ ọlọ́run kó bá fọ̀ lábẹ́rẹ́ àjá àǹtí lé

Quran of Tinubu Al-Am, verse one seventy five to one seventy six. Ọlọ́run bá jẹ́ jẹ́lá pé èèyàn kan lájá ń bẹ̀. Ẹ̀dá ọlọ́run bá jẹ́ jẹ́ lájá òun náà ní Balaam bun Adam. Wọ́n máa ń pè bẹ́ẹ̀. Òun lọ́wọ́ pọ̀ jù ní ọkọ̀ táwọn onímọ̀ wọn. Balaam bun Adam. Wọ́n ti máa ń pè ní Balaam bun Ba'im. Wọ́n ti máa ń pè ní Balaam. Jẹ́ Ba'im yẹn dùn. Bun Ba'im àdínkù Abba. Wọ́n ti máa ń pè ní balaam balaam bun bàáwù táwọn ọmọ pè ní balaam ọmọ báwùlá ìyẹn máa ń pè tó dáadáa ni ní balaam ọmọ báwùlá balaam ni pẹ̀lú àìnù balaam àbí balaam pẹ̀lú àìnù ẹni yẹn ìkànnà àwọn àfa àwọn màmú ní ìsọ̀rọ̀ náà. ọlọ́run àdéhùn sọ pé wọ́n tu àìníyí nábà ẹlẹ́dì àti ìnáwó àyájìnà pàǹtálà kọ̀mí náà wà dáadáa ní ọlọ́ba ní àfẹ́ yìí máa kà fún wọn ìró nípa a fún ní àyà àwọn ọlọ́run a fún láwọn àmì ọlọ́run wa tó fi sánà ká àyà a fún ní mímọ̀ pàmìtọ́lá kọ́ mi náà ọwọ́ apá ìmọ̀ yẹn ti ó jáde kú inú mọ̀ yẹn kò tẹ̀lé kàtà wọn. bàtà náà mi lọ sọ rí ó dẹ̀ jẹ́ ó dẹ̀ di ẹni àná ó di ẹni ìparun pẹ̀lú pẹ̀lú jẹ. ọlọ́ba ní wàhálà òṣìkìnà dáhùn fa ọlọ́run tó bá yẹ kó wu àwọn ọlọ́run bá ní tó bá yẹ kó wà nínú fífi àwọn ọlọ́run bá tó bá yẹ kó wà nínú àwọn ọlọ́run bá ní a ò bá fi ìmọ̀ ta fún yẹn àmì ọlọ́run ta fún yẹn àbá fi gbé ga wà láàkì ní àpè ládàá ilẹ̀ àbùkù gbogbo wà ní ayé mẹ́yà ó kọ́ la fún ilé ayé yìí ju àtẹ̀yà rẹ̀ lọ́rí fún àpè ládàá ilẹ̀ àbùkù yẹn o. ó kọ́ la fún ìtẹ̀lé ilé ayé yìí lékè àtẹ̀yà rẹ̀ ìròyìn ayé làgbáàdì ayé ó á sáwọ̀ làgbáàdì tó yà á sáwọ̀ làgbáàdì tó yà ọgbọ́lá fún ìgbàlódé ayé wọn nàìjíríà wíwá yìí ọlọ́run bá ní fàmátàlùhù gàmátàlì gẹ́lì àwọn àbá mi yìí àwọn àbá mi nù tẹ́bálọ́wọ́ tẹ̀síru àìmáàmù kọ́bà yìí tẹ̀síru ìrìnjẹ̀rí àkọ́bà yìí tẹ̀síru ìrìnjẹ̀rí àwọn náà mọ́ wa wíwá yìí wípé àwọn míì sọ wípé òmẹ́yà fún ayé sọ́ọ̀tì lọ́wọ́ àti kẹlẹ́mbà wílẹ̀ yìí ṣùgbọ́n ètò ọkọ̀ ìdùnnú àwọn àbá wọn ní bẹ́ẹ̀

ọlọ́run bá ní ẹ̀bá àbílẹ̀ jẹmọ́ ìjàgbìmọ̀ jẹmọ́ lè yọ́ ìyá wọn náà ni yọ́ ìyá wọn dẹ̀dẹ̀dẹ̀ náà ni ẹ̀bá àdílé yọ́ ìyá wọn yẹ̀dẹ̀dẹ̀ náà ni ẹ̀bá àdàmú rẹ̀ ẹ̀bá àmọ́dàmú rẹ̀ yọ́ ma ìyá wọn náà ni bá jáde yìí yẹn ni pé ọlọ́run bá ti jáde pé kò dílé dílé dé gbòòrò yóò rùn mẹ́. wọ́n láyà yẹn wọ́n ní ó bá mú yìí òun bàjẹ́ ó ti lé ara mú yìí òun bàjẹ́. ọlọ́run bá ti jáde tí wọ́n padà bàjẹ́ náà ni. ẹ ìta nínú àìlè yẹlha àwọn tẹsán kò yẹlha. ọlọ́run àwọn tó rán àtàlà tó ń gbé bọ́sẹ̀ mi nìyẹn. ọlọ́run àyíká wa tẹ̀síwájú. ọlọ́run wa ní ذلك مثل الذين كذبوا بآياتنا ọlọ́ba ní eléyìí báyìí ni àpéjúwe àwọn tí wọ́n pe àwọn ayé ọlọ́run bàbá sùpánà sáárá ní ọ́. wà á ń kúta òun jáánú yẹ̀bìlì yìí wọ́n àǹkúṣe wọ́n kánú ẹ̀mí ni wọ́n lè ń sàbùsí fẹ́mi ara wọn. ọlọ́run bá ní sáà àmọ́sẹ̀lẹ̀ ní fọ́ọ̀mù lẹ́bí ìnà tàbí bí àyà sí. ọlọ́run bá ní aburú àti àìdá ní àpéjúwe àwọn tí wọ́n ṣe kéde wọ́n pe ayé àwọn ọlọ́run àwọn tó sáà lọ́ta ara yẹn àwọn tó ń parí ọlọ́run àwọn tó sáà lọ́ta ara yẹn. ọlọ́run bá nínú ayà yẹn ọlọ́run bá nígbà tó kéde ó fi hàn wí ajá mi. àjàmẹ́ńtọ́ ọlọ́run bá nígbà tó wí ajá tó pè lájà mi. Òun mọ̀ pé tàbá sọ pé èèyàn àìdá ìjọ pé ń ṣe bí àìdá. Káàdà máa ní àjọ ọ̀gbà ni ìlànà tọmọ bàbá tó sàmà sàrà jẹ pé kọ́nà wàlé lánàá ìdílé. Eléyìí báyìí ni pé wọ́n kàn sí ìdílé ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyára ẹ̀ láti máa wájà yìí. Tó ń sọ̀rọ̀ ní àwọn àyàwó àti òṣùpá. Wọ́n jẹ́ wọ́n gbàgbọ́ wọn lọ sí ìdílé dọ́kítà Ọlọ́run àdìjọ́ sọ yí obì. فاقصد عليهم القصص لعلهم يتفكرون الله إن تهمل إن عليه يذهب أو تتركه يذهب. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصد فاقصد القصص فاقصد القصص لعلهم يتفكرون آية 176 آية 176 وآية 177 يساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون وأنفسهم كانوا يظلمون bí ọlọ́run bá lọ́sùn máa dárí sọ ní ìdílé ilẹ̀ tó wọ́n ní àrùn àbí. Náà eléyìí báyìí jẹ́ alákọ̀ọ́kọ́ àgbọ̀n. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ọlọ́run bá fi ó jẹ́ pé ọ̀yìn pé irú àwọn nǹkan báyìí jẹ́ lè pèyàn bẹ́ẹ̀. Òun ni eléyìí tó wọ́n pàdé jáde náà tó ti àwọn èèyàn ó fi wọ́n wé ànàám nígbà kọ̀ọ̀kan. Ọlọ́run bá ní ìlú kan ànàám láti ní ọlọ́wọ́ bá ní ẹ̀yìn ọlọ́wọ́ bá ní wọn jẹ́ ìtẹ̀kẹ́ tó pé ní tó wọ́n tẹ̀yìn in ànábì àdìsẹ́ mẹ́rin ọlọ́wọ́ bá ní ayé márùn ọlọ́wọ́ bá ní wọn jámọ̀ ìtẹ̀kẹ́ ní dájà àdáàm àyàfi bíi màálù bíi ràkúnmí bíi ẹṣin bíi ewúrẹ́ bíi àgùntàn àwọn kan kí n náà tàyà àmì ẹ̀yìn ìlà tẹ̀lẹ̀ náà ọlọ́wọ́ láti ojú wọn ọjọ́ kankan níta àlejò sí àwọn ọmọ tó kàwé yìí ọlọ́run ní báyìí àwọn ọmọdé kọ́dà wọn ti sọ ìjà lẹ́nu tó kàwé yìí. bákan náà láyé mi nínú kọ́ọ̀dù àjùmọ̀ ọlọ́run àdéjọ́ sọ wípé mọ́tàlú ilẹ̀ yìí náà tó ń bí ìtọ̀wọ́ ọ̀dàkùn mọ̀lẹ́dẹ̀ẹ́dẹ́dúhà kà mọ́tàlú ìṣìnáyí yàtìlú fún ní àtàwọ̀ àfún ní kíra àtàwọ̀ agbèrè wọn lọ́wọ́ fún mọ́nàbí àbíjú hà wọn wá gbé tẹ́lá yẹn wọn lò ẹgẹ́ bó yẹ tọ́wà ní gbogbo yẹn wọn gbé bọ́lọ̀ wàlíkà yẹn gbé wọn lọ́wọ́ kàmọ́kàlì ìṣìmọ́ ọlọ́run bá ní wọ́n dà ẹgbẹ́ di kẹtẹkẹtẹ tí lọ́wọ́ wàlíkà tó wọ́wọ́ yàbílù àfàrọ̀ olùwẹ̀rù kíra àfàrọ̀ jáde òbírí jáde òsèkù kẹtìrí tẹ́bá ń ka tàwọ́ ẹgbẹ́ wà ní wọ́n máa ń pe àwọn ọmọ ẹgbẹ́ tàwọn láti ní síkù ó lè àwọn ṣáàtà àti tàwọn ọmọ ẹgbẹ́ ní síkù orí wa yìí àti pàṣẹ ẹ̀tọ́ bá kárí orí wa àwọn máa ń kà tó ẹ̀sìn yóò kọ́ la fẹ́ lò mo kà fẹ́ lò wípé jábẹ́ àtúbárì yẹn orí wa yìí ọlọ́run bá ní má dàlú ká má dàlú àìsìlá yàtìlẹ́ àtúbárì bí sàmásàlú ọ̀rẹ́ lẹ́dínà kẹ́sìdàbù àyàtì ọlọ́run bá ní aburú ni àpèjúwe tí ọ̀ àpéjúwe burúkú ní bẹ fún àwọn tó ń pe ayọ̀ ọ̀rọ̀ ọ̀bà ní ọjọ́ ọ̀bà ní jáde bẹ fún àpéjúwe láwọn tó láwọn bí láwọn mú wọn fún wọn. àpéjúwe burúkú ọlọ́wọ́ bá ní bí sàmásàlù fọ́ọ̀mì lẹ́dínà kàdáwò bí àyà ti là. nínú tó ń àwọn òbí ọkà yẹn náà sá àmásàlà ní fọ́ọ̀mù lẹ́dínà kàdáwò bí àyà ti là. ẹ wà á fún sàmùdánù yọ̀ọ̀dùnmù lèyàn máa ń di lèyàn máa ń di lèyàn máa ń di ń dùn wọn. Òwúrọ̀ eléyìí lọ́nà pé àtẹ̀sílẹ̀ àtẹ̀sílẹ̀ wíwá ní ìlú. Àrẹ́bí sọ lọ́wọ́ sọ́ra àwọn àdéjì ni àrẹ́bí náà ń lò ó. Nínú àwọn sáré sọ lọ́wọ́ sọ́ra ń lò fún òun ní kí ni àwọn kọ̀wálì. Àrẹ́bí sọ lọ́wọ́ sọ́ra ń fún wọn ní kìdáàbù. Kìdáàbù àdínà àrẹ́bí kọ́ wọn ní ajá àwọn ará gan. Àrẹ́bí àwọn kọ̀wálì jù lájà. Nítorí pé wọ́n máa gbó wọn lórí wíwá ìlú wọn máa gbó máa àwọn olórí ẹgbẹ́ àwọn àwọn ọ̀wá ìdì wọn ìgbọ́ ọ̀sẹ̀ lórí lẹ́nu ẹ wọ́n máa pariwo máa olórí wọ́n máa ṣe ọ̀rọ̀ àwọn káàkiri ọ̀sẹ̀ wọn ìjọba ìṣẹ̀lẹ̀ ti àdá òwúrọ̀ àwọn kan yẹn àdẹ́sọ̀ máa ń sọ láti wọ̀ ní kíláàbù àmì náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ká pè yẹn ní kẹ́lù ká ní kẹ́lù yẹn èyí wò ní ìdè ìkàtàkùn kódà àbáwọn àbáwọn àdàlẹ́ náà المحدث الجمالي فهو مقبل من هذه الوادي رحمه الله عليه وهو في مثل عقدته إسكات الكلب العاوي يوسف بن عبد الله القرضاوي إسكات الكلب العاوي يوسف بن عبد الله القرضاوي gbígbé ẹnu ajá tí ń gbó dákẹ́ pípa ajá tí ń gbó lẹ́nu náà ajá òun ní ń gbó yúùsù nítorí ẹ̀ èyí wò ṣe tuntun nínú tàríkù Islam ní ṣe tuntun lọ́nà Islam kò bá wọn ọ̀nà rẹ̀. Ìjọba ìwà ọ̀sẹ̀ ìṣẹ́wọ̀ Islam di títẹ̀ àti ìfẹ́ àwọn ọba ìgbẹ́ àti ìfẹ́ ṣe ìṣẹ́ ìyá ìyá ìyá ọ̀sẹ̀ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́